àgbéyẹ̀wò ìròyìn lórí Yorùbá Broadcasting Network. ẹ káalẹ́ èyí ni àkójọpọ̀ ìròyìn ilé wa tó ń dé sójú ìwòran yín láti ìkànnì Yorùbá Broadcasting Network ṣáájú ẹgbẹ́ àwọn kókó inú ìròyìn náà ẹgbẹ́ òṣèlú PDP àti ẹgbẹ́ kan lárèwá tí wọ́n jẹ́ ẹ̀ka ti akẹ́kọ̀ọ́ ilé ìtààmú sí coalition on northern groups ìyẹn CNG wọ́n ti ní kí Àdàmú kọ̀wé fi ipò sílẹ̀ o látàrí wípé ó kùnà láti wá ìyanjú sí ọ̀rọ̀ tó wà láàrin asuu àti ìjọba orílẹ̀-èdè nàìjíríà ọ̀pọ̀ èèyàn ló ṣìṣe ní èkìtì lórí owó tí aṣíwájú bọ́lá ahmed tinubu eléyìí tó fún ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn àwọn ajá tíkẹ́ẹ̀tì wọ́n ṣekú pa ọkùnrin kan lórí wípé kò já tíkẹ́ẹ̀tì eléyìí tó jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta six hundred naira àwọn iléeṣẹ́ omi inú ọ̀rá eléyìí tá a mọ̀ sí pure water wọ́n mà ti gbówó lé owó omi wọn. lórí ọdún lísàbí ẹ̀ẹ̀kanùndínlógójì irú rẹ̀ eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Ògùn ọba Àrẹ̀mú Gbádébọ̀ ó mà ti bá àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ lórí bí wọ́n ṣe lè lo ìgbésí ayé wọn. Sunday Ìgbòho ti bèrè fún àyẹ̀wò mìíràn o lórí àti lọ tọ́jú ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ agbẹnusọ rẹ̀ bó ṣe sọ fún ìjọba olómìnira orílẹ̀-èdè Benin ó ní ìdí tí a ò ṣe tí ì fi àbá kyari fún àwọn orílẹ̀-èdè US yẹn ti orílẹ̀-èdè Amẹ́ríkà o ta ló ń sọ eléyìí Malami ló ń sọ eléyìí owó tí a ó fi gba àwọn ọkọ̀ ní àwọn ibùdókọ̀ ojú omi ẹ̀ka ibi tí wọ́n ti ń gba ẹrù ránṣẹ́ àti fi ẹrù ránṣẹ́ sí orílẹ̀-èdè wa yóò bẹ̀rẹ̀ sí ní gbé owó lórí àwọn àjọ eléyìí tó wà ní ẹ̀ka tí wọ́n rí sí ìwọlé àti ìjáde ẹrù ló ń fi eléyìí léde Ramalifa agbọ́mọ̀bí wọn lo níròyìn yín ká tó tẹ̀síwájú ẹ̀jẹ̀ àdókè lọ́hùn náà orúkọ mi ni yèyélúwà bíyẹmí àjàdí àìná òrosì mo ń ké sí gbogbo ẹ̀yin èèyàn tẹ́ fẹ́ràn èdè abínibí ẹ máa wo yorùbá broadcasting network ó pọ̀ jù ẹ ṣeun ẹ kú ìtẹ́tí sí wa ẹgbẹ́rún ọlọ́run bá àníṣúra wa o àmín ẹ̀yin náà lè darapọ̀ mọ́ wa lójú òpó telegram wa yẹn nípa títẹ YBN tí orí ẹ̀rọ eléyìí tẹ̀ ń wò lójú amóhùnmáwòrán wa yẹn tẹ́ ẹ bá ti tẹ YBN yẹn gẹ́lẹ́ lẹ́ọ̀ darapọ̀ mọ́ wa lójú òpó telegram wa láti máa gbọ́ àwọn ìròyìn wa àti àwọn ètò wa lọ́lọ́kan ọ̀jọ̀kan eléyìí tó wọlé ní ẹ sì lè subscribe sí channel yìí wa náà kẹ̀tẹ̀ bẹ́ẹ̀lì lè tẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ yẹn tí ó máa jẹ́ kẹ́ ẹ mọ̀ nígbà tí a bá ti kó àwọn ìròyìn náà dé lọ́lọ́kan òjọ̀kan wàyí o ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. ẹgbẹ́ òṣèlú People's Democratic Party lánàá la gbọ́ wípé wọ́n ti ké sí ẹni tó jẹ́ alákòóso fún ètò ẹ̀kọ́ ìyẹn Àdàmú Àdàmú wípé kó tètè kọ̀wé fi ipò sílẹ̀ o nítorí wípé ó kùnà láti wá ìyanjú sí eléyìí tí wọ́n ní ó jẹ́ gbọ́nmi sí omi òtó tó ń ṣẹlẹ̀ láàrin ìjọba orílẹ̀-èdè nàìjíríà àti àwọn àjọ asuu gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìròyìn léde wọ́n ní ìyẹn nìkọ̀kọ́ wọ́n ní ó tún wu ìwà kòtọ́ sí àwọn ẹgbẹ́ kan tí ó jẹ́ ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní níbi tí ó ti ń bá àwọn akẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ tó ti fi ìbínú kúrò níwájú ẹni tó jẹ́ aṣáájú àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè nàìjíríà náà níbẹ̀ ni àwọn ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ tí wọ́n ti koro ojú sí orúfẹ́ ìwà báyìí èyí tí alákòóso fún ètò ẹ̀kọ́ lólẹ̀dẹ̀ nàìjíríà àdàmú àdàmú èyí tó wù sí ààrẹ wọn nígbà tí wọ́n ní wọ́n lọ bá ní ọ́fíìsì rẹ̀ láti wá ìyanjú sí ọ̀rọ̀ eléyìí tó ń ṣẹ̀ láàrin ìjọba orílẹ̀-èdè nàìjíríà àti àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ gíga léléyìí tí a mọ̀ sí asuu wọ́n ní nígbà tí wọ́n lọ bá iléeṣẹ́ rẹ̀ eléyìí tó wà lólùlù lẹ́wà làbújá níbẹ̀ ló jẹ́ wípé wọ́n ní ó ti fi ẹni tó jẹ́ aṣíwájú àwọn ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ náà lẹ̀ lórí ìdúró tó sì bínú kúrò níwájú wọn ẹgbẹ́ òṣèlú People's Democratic Party wá ń fi léde wípé orúfẹ́ ìwà báyìí kò ṣe àfihàn ẹni dáadáa o fún ìdí èyí kó tètè tọrọ àforíjì lọ́wọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ lọ́wọ́ gbogbo ẹ̀ka tí ọ̀rọ̀ kàn àti wípé kó tiẹ̀ kọ̀wé fi iṣẹ́ sílẹ̀ tó bá mọ̀ wípé iṣẹ́ tí wọ́n gbé fóun òun ò lè ṣe léyìí tí ó jẹ́ kí wọ́n mọ̀ wípé sáà rẹ̀ ó lààmìlaka ju ti àtẹ̀yìnwá lọ àti wípé gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ náà ṣe fìlédè ìdí tí àwọn ṣe lọ́ba ní ọ́fíìsì rẹ̀ kò ju láti wá ìyanjú sí fàákàjà àti wípé kí àwọn òṣìṣẹ́ nílé ẹ̀kọ́ gíga kí wọ́n máa fi ojoojúmọ́ da iṣẹ́ sílẹ̀ léyìí tó ń dín ìrìn àjò àwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn eléyìí múlẹ̀ látẹni tó jẹ́ agbẹjọ́rò ẹni tí gbogbo wa mọ̀ sí Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn túmọ̀ sí Sunday Ìgbòho yẹn Yomi Aliu ló ti rawọ́ ẹ̀bẹ̀ síjọba olómìnira orílẹ̀-èdè Benin láti jẹ́ kí olùjẹ́jọ́ yẹn Sunday Ìgbòho kó lọ fún àyẹ̀wò láti mọ ibi tí ìlera rẹ̀ tó wà gẹ́gẹ́ bí agbẹjọ́rò Sunday Ìgbòho ìyẹn Yomi Aliu bó ṣe ń fi ọ̀rọ̀ yìí léde níbẹ̀ ló ti ń bẹ ìjọba orílẹ̀-èdè Benin wípé kí wọ́n dẹ́kun dábọ̀ ẹni tí ó jẹ́ olùjẹ́jọ́ náà kí wọ́n fún un láàyè láti tètè lọ wá ìyanjú sí ọ̀rọ̀ ìlera rẹ̀ ó wá tẹ̀síwájú ní tá ò bá gbàgbé ìgbà kan ní àhesọ kan ti wà wípé Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Ìgbòho ó wà ní orílẹ̀-èdè Germany níbi tó ti lọ gba ìtọ́jú ó ní òun fi àkókò yìí sọ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé irọ́ eléyìí tó jìnnà sóòótọ́ ni o ó ní Sunday Adéyẹmọ sì wà láàmọ́ àhámọ́ yẹn lórílẹ̀-èdè olómìnira Benin ó ní òun sì ń fi àsìkò irọ́ àwọn tí wọ́n jẹ́ ìjọba lólẹ̀dẹ̀ olómìnira Benin wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n jọ̀wọ́ Sunday kí wọ́n jẹ́ kó lọ mójútó ìlera ara rẹ̀. adájọ́ àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà yẹn Abubakar Malami ó ti sọ̀rọ̀ lọ́jọ́bọ̀ àná Thursday wípé ìdí tí ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà kò tí ì ṣe jọ̀wọ́ Àbá Kyari fún orílẹ̀‐èdè USA wọ́n ní kò sí ju wípé àwọn ní láti wá ìdí àwọn nǹkan kan dájúdájú ó ní pàápàá jùlọ tá ò bá gbàgbé wípé Àbá Kyari ló ń jẹ́jọ́ lọ́dọ̀ àwọn àjọ eléyìí tó ń gbógun ti oògùn olóró ìyẹn àṣìlò oògùn olóró lórílẹ̀‐èdè Nàìjíríà tá a mọ̀ sí NDLEA ó tún wá tẹ̀síwájú ní tá ò bá gbàgbé wípé Àbá ni wọ́n ní Raymond Abbas ti gbogbo èèyàn mọ̀ sí Hush Puppy ló ní ó lọ́wọ́ nínú ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn òun ìyẹn ẹ̀sùn ìlú jìbìtì orí ẹ̀rọ ayélujára níbẹ̀ tó ti fi ẹ̀sùn náà kan Abba Kyari léyìí tó ń jẹ́ kí orílẹ̀-èdè Amẹ́ríkà kí wọ́n ní kí Abba Kyari náà kó wá jẹjọ́ gẹ́gẹ́ bí Malami ṣe sọ ó ní Abba Kyari ó sì ń jẹjọ́ lórílẹ̀-èdè Nàìjíríà lórí ẹ̀sùn tí wọ́n fi kàn lórí wípé ó gbé oògùn olóró ó ní fún ìdí èyí àti àwọn ìdí tó pọ̀ gan-an a láti ṣe ní ṣísẹ̀ntẹ̀lé torí ìtọ̀nà ló Ọ̀yọ́ lórí ètò ìdìbò ọdún 2023 aṣíwájú bọ́lá ahmed tinubu la gbọ́ wípé ó lọ ṣe ẹ̀ńlẹ́ níbẹ̀ sí ọba adéyẹmọ adéjùgbè èwí ti adó èkìtì yẹn nínú ìpinnu rẹ̀ láti tọ gbogbo àwọn ọba eléyìí tó wà ní ẹkùn ìdìbò ní orílẹ̀-èdè nàìjíríà lọ pàápàá jùlọ eléyìí tí a mọ̀ sí six geopolitical region eléyìí tó wà lórílẹ̀-èdè nàìjíríà níbẹ̀ ni wọ́n ní bọ́lá ahmed tinubu ó ti lọ ṣe ẹ̀ńlẹ́ńbẹ̀ sí ewì ti Adó Èkìtì wọ́n ní nígbà tí òun àti kábíyèsí sọ̀rọ̀ tán nígbà tí ó fẹ́ máa lọ ló fún ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn lówó eléyìí tó fi tó dá wàhálà púpọ̀ sílẹ̀ láàárín àwọn ará ìlú ọlọ́pàá àti àwọn òṣìṣẹ́ ìjọba ìyẹn níbi tí wọ́n ti ń du owó náà láti sọ wípé kí kálukú kó lè rí ẹ̀tọ́ tirẹ̀ gbà nínú owó tí aṣíwájú Bọ́lá Ahmed tó fi sílẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi léde wọ́n ní ọ̀pọ̀ èèyàn ló ṣìṣe níbi tí wọ́n ti ń du owó náà tí wọ́n fẹ́ gba ẹ̀tọ́ tiwọn. ìròyìn eléyìí kò fi bẹ́ẹ̀ dùn mọ́ni nínú ṣùgbọ́n bí wọ́n ṣe fìdí ìròyìn múlẹ̀ wọ́n ní ẹnìkan tó jẹ́ ọlọ́kadà kan ni ó ti ṣe àgbákò ikú òjijì eléyìí tí a mọ̀ sí Kazeem wọ́n ní lọ́wọ́ ẹni tí ó jẹ́ ayémọ ìyẹn tó jẹ́ ajá tíkẹ́ẹ̀tì kan lójú òpópónà márosẹ̀ kan gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn múlẹ̀ wọ́n ní ayé mọ́ ló ṣe onísàbàbí ikú òjijì eléyìí tí ọlọ́kadà Kazeem tó jẹ́ ọ̀kan lára àwọn ọmọ tó wá láti ilẹ̀ àríwá orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní níbi tí wọ́n ní wọ́n ti jọ ń dùn mọ́ra wọn lọ́wọ́ wípé ó já tíkẹ́ẹ̀tì ó já tíkẹ́ẹ̀tì wọ́n ní níbẹ̀ ni olóògbé Kazeem ti ń sọ fún ayé mọ́ tó já já tíkẹ́ẹ̀tì wípé òun ò já tíkẹ́ẹ̀tì léni nítorí wípé bó ṣe rí òun yìí òun gbéra láti lọ sí àárẹ̀wá ni òun fẹ́ lọ bá àwọn ẹbí òun yẹn ní ọ̀dọ̀ àwọn wọ́n ní ṣùgbọ́n ààyèmọ̀ eléyìí tó ń já tíkẹ́ẹ̀tì náà ló kọ̀ jálẹ̀ tó ń sọ wípé kazeem ó ní láti já tíkẹ́ẹ̀tì dandan dandan níbi tí kazeem ti ń sọ wípé àní mi ò já tíkẹ́ẹ̀tì sẹ́ẹ̀ òun fẹ́ lọ bá àwọn ẹbí òun tó wà ní àrèwá wọ́n ní níbi tí fàákájà ọ̀rọ̀ yìí tó ti ń wáyé ní ààyèmọ̀ tó jẹ́ olùjá tíkẹ́ẹ̀tì náà ló ti gbé ọ̀kadà rẹ̀ tó ti fi lé kazeem nígbà tí kazeem ń gbìyànjú láti sá àsálà fún ẹ̀mí rẹ̀ ló kọlu ọkọ̀ kan eléyìí tó fẹ́ fi ẹ̀gbẹ́ tì sẹ́gbẹ̀ẹ́ ojú òpópónà láti já èrò lẹ̀ wọ́n ní ni ó ṣàdédé kọlu ọkọ̀ náà tó sì jẹ́ ọlọ́wọ́n bá nípè lẹ́sẹ̀kẹsẹ̀ gẹ́gẹ́ bí ẹnìkan tí ọ̀rọ̀ náà ṣojú rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Khalid Abdullahi bó ṣe fi léde ó ní inú ọkọ̀ kan lòún wà tóun ti ń rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ó ní ẹni tó ń já tíkẹ́ẹ̀tì tí a mọ̀ sí ayémọ̀ yìí ló sáré tó jẹ́ kí Kazeem kódó kó sá fún ẹ̀mí rẹ̀ kó tó di wípé ó kọlu ọkọ̀ bẹ́ẹ̀sì funfun eléyìí tí ó fẹ́ yẹwọ́ láti já èrò lẹ̀ kó tó di wípé ó jẹ́ ọlọ́wọ̀n bá nípè gẹ́gẹ́ bí Khalid Abdullahi ṣe sọ ó ní gẹ́lẹ́ lòun sáré bọ́lẹ̀ nínú ọkọ̀ láti dóòlà ẹ̀mí Kazeem láì mọ̀ wípé ọ̀kan lára àwọn tó jẹ́ àrèwá náà ló ti wá ó ní ẹni tí Kazeem gbé sẹ́yìn ló wá ń sọ bí ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹ̀ fún àwọn onígbà táwọn yóò fi dóòlà ẹ̀mí Kazeem ó ti jẹ́ ọlọ́run ọba nípè ní Abdullahi wá ń fi àkókò yẹn gba ìjọba lámọ̀ràn yẹn ìjọba ìpínlẹ̀ Ògùn wípé kí wọ́n tètè bá àwọn tí wọ́n ń já tíkẹ́ẹ̀tì náà sọ̀rọ̀ kí wọ́n yé dá ẹ̀mí ẹlẹ́ni légbodò nítorí wípé ẹ̀mí tá a rí yẹn kò láàrọ̀ àti wípé kí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè fún àwọn ajá tíkẹ́ẹ̀tì náà torí wípé ọ̀pọ̀ wọn ni ò náání ẹ̀mí. aláké tilẹ̀ ẹ̀gbá ọba adédọ̀tun àrẹ̀mú gbádébọ̀ tí ó jẹ́ olórí ọba ní ìlú ẹ̀gbá yẹn paramount ruler of ẹ̀gbáland ó mà ti sọ̀rọ̀ lórí ọdún lẹ́ṣàbí agbòǹgbò àkàlà níbi tí Aláké ti ń sọ̀rọ̀ tó ti ń gba àwọn ọ̀dọ́ lámọ̀ràn wípé kí wọ́n jìnnà sí ìwà jàǹdùkú àti ìwà ìmápara ẹni ní ìpakúpa pàápàá jùlọ ìmá fi èèyàn ṣe ètùtù ọlà ó tẹ̀síwájú pé kò sóhunkóhun tí a lè pè ní ètùtù ọlà ó ní ẹ̀tọ́jẹ́ lásánlásán ni wọ́n ní ó gba àwọn ọ̀dọ́ lámọ̀ràn wípé kí wọ́n jí gìrì sẹ́nu iṣẹ́ wọn o ìyẹn iṣẹ́ tí wọ́n bá yàn láàyò bó sì jẹ́ ìwé náà ni wọ́n fẹ́ kà ó ní kí wọ́n jí gìrì sí i kí wọ́n yé wá ọlá àwùjọ kiri àti wípé kí wọ́n dẹ́kun nípa mímálu ènìyàn ní jìbìtì wọ́n ní kábíyèsí adédọ̀tun àrẹ̀mú gbádébọ̀ òkú kẹ́nù kẹrin wọ́n ní ó sọ eléyìí níbi ìpéjọpọ̀ ayẹyẹ ọdún lísàbí ẹlẹ́karùndínlógójì irú rẹ̀ nígbà tí wọ́n wà ní olúmọ níbi tí wọ́n ti ń ṣe ìwúre níbẹ̀ ló ti gba gbogbo ọ̀dọ́ lámọ̀ràn wípé kò síbi tá à ń lọ tá à ń rọ́kọ̀ o gbogbo nǹkan ló ní ìgbà àti àkókò ẹ ṣiṣẹ́ lásìkò tó yẹ ká ẹ ṣiṣẹ́ ẹ má wá ọ̀là òòjọ́. ẹ̀ka tó ń báni rí sí bí ọkọ̀ ṣe ń wọlé àti bí ẹrù ṣe ń wọlé àti bó ṣe ń lọ sókè òkun eléyìí tó jẹ́ ti àjọ kan lólẹ̀dẹ̀ nàìjíríà àwọn ni wọ́n ti sọ̀rọ̀ o lórí wípé àwọn owó tá a fi ń ṣe àwọn ọkọ̀ eléyìí tá a fi mú ọkọ̀ lólẹ̀dẹ̀ nàìjíríà àti àwọn owó tá a fi ń gbé àwọn ọjà mìíràn lọ sí òkè òkun yóò gbowó lórí jọjọ gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn yìí múlẹ̀ wọ́n ní kò sé ní ìpinnu eléyìí tí ilé ìfowópamọ́ àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà cbn eléyìí tí àwọn náà gùn lé ní ọjọ́ kìíní oṣù kejì ọdún 2022 ó ní nínú ìfiléde iye owó orí tí wọ́n ń bèrè òun ni ó pọ̀ jọjọ o léyìí tó fẹ́ ṣe àkóbá fún àwọn owó tá a máa san lórí àwọn ọkọ̀ tó bá wọlé sórílẹ̀-èdè nàìjíríà àti àwọn ẹrù mìíràn táwa náà bá fi ránṣẹ́ sí òkè òkun wọ́n tẹ̀síwájú wọn ní kò sí ohun méjì tó fẹ́ fa ìgbé owó lórí yìí bí kò ṣe ìpinnu eléyìí tí iléeṣẹ́ ìfowópamọ́ orílẹ̀-èdè nàìjíríà tá a mọ̀ sí CBN èyí tí wọ́n ṣe ní ọjọ́ kìíní oṣù kejì ọdún 2022 nínú ìfiléde náà ni wọ́n sọ wípé àwọn owó orí kan wà táwọn yóò máa san ní kò sí síbòmíì táwa náà lè ti gbà á bí kò ṣe láti fi kún àwọn ọjà tí àwa náà ń gbé wọlé àti eléyìí tí à ń fi ránṣẹ́ sókè òkun onífún ìdí èyí a ní láti fi tó gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà létí wípé àwọn owó tẹ́ ẹ máa ń san tẹ́ ẹ bá fẹ́ gba àwọn ọkọ̀ yín àti tẹ́ ẹ máa ń san tẹ́ ẹ bá fẹ́ fi ẹrù ránṣẹ́ sókè òkun yóò lé ju tàtẹ̀yìnwá lọ. kódùn kópọ̀ kópa ọlọ́run ọba tẹ́ ẹ rí yẹn ní fẹ̀dá lágbára ọlọ́run ọba yóò fún tèmi tìyín kò ní jù báyìí lọ lórí àkójọpọ̀ ìròyìn ilé wa láti ìkànnì yorùbá broadcasting network títí ìgbà míì tá ò tún fi nípàdé ayọ̀ ramalifa agbọ́mọbí lò níròyìn yín orun ayọ̀ lásùn